dìgẹ́ngẹ́ngẹ́dì dìgẹ́ngẹ́ngẹ́dì dìgẹ́ngẹ́ngẹ́dì dìgẹ́ngẹ́ngẹ́dì dìgẹ́ngẹ́ngẹ́dì dìgẹ́ngẹ́ngẹ́dì dìgẹ́ngẹ́ngẹ́dì ṣé kí n mu tíì ni kí n mọ ẹbí kí n fẹ́ lò àṣẹ breakfast this morning. mo ti bẹ̀rẹ̀ o close the door close the door. jẹ́ n bẹ̀rẹ̀ lórí news oh mo bẹ̀lú ìṣá ah, kí ni mo jẹ́ what a shame although it's good to Belushi they are flagging why are you flagging me don't flag me. quickly ẹnìkan flag mi sìn ẹ̀yin tẹ́ gbóye flagger lórí social media àwùkọ́sì yálà yà yín o gbogbo ẹ̀yin tẹ́ gbóye flagger tẹ́ ń flag account mi ẹ máa kú láìtọ́jọ́ ikú àìtọ́jọ́ lè máa kú because mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ ń sìn the next thing ni pé wọ́n kò flag page mi gbogbo ẹni tó ń flag page mi ikú àìtọ́jọ́ ló máa kú ọlọ́run máa fi ikú àìtọ́jọ́ pa é dànù. yes you are welcome before i kí n tó mo fẹ́ kọ́kọ́ kan mo fẹ́ sọ news yìí Bukky Jesse and PrimeBoy ló lélẹ̀ simple as that it's going to be short one i don't have time for bullshit. ní ọ̀sẹ̀ yìí mo kọ́kọ́ fẹ́ ka news tó nínú nàìjíríà àwọn pépà kan tó jáde ní ìwé yorùbá kan yorùbá tòótọ́ ni mí ok òun náà ni wípé ní ọ̀sẹ̀ yìí ni wọ́n ó sin òkú akérèdọ́lù ní ìlú ondo state Babangida sọ̀rọ̀ lórí ìkìlọ̀ tí wọ́n lò ló ṣe fún Tinubu ìwé ìròyìn kan ló sọ bẹ́ẹ̀ Yorùbá Tòótọ́. ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ gbé Ṣọ̀ún lọ sí ilé ẹjọ́ Rotimi Makinde gbajúmọ̀ òṣèré sọ bí Buhari ṣe dé bó ṣe dẹ pańpẹ́ sílẹ̀ fún Tinubu Makinde ló sọ bẹ́ẹ̀ òṣèré tó jẹ kinní kan ní Lagos State ńgbà yẹn boyfriend Lizzy Anjorin. Sultan Sokoto ṣe ìpàdé ọ̀tẹ̀ lórí Tinubu ní Kaduna àbúrò bàbá àrà sọ bí wọ́n ṣe fún un ní májèlé àti ọfà tí wọ́n fi ọfà pa á lẹ́yìn ogún ọdún tó ti kú gangan sọ lọ́jọ́ ayẹyẹ ìfilọ́lẹ̀ ẹgbẹ́ alájẹṣẹ́kù ló wá di alájẹtán Ali àti Khadija wọ́n kì ara wọn mọ́lẹ̀ nínú ṣọ́ọ̀ṣì wọ́n sì ṣe nǹkan tí ọkùnrin àti obìnrin máa ń ṣe wọ́n gbé Fúnkẹ́ Akíndélé lọ sílé ẹjọ́ ẹ̀sùn burúkú tí wọ́n fi kàn án rèé ẹ lọ wò ó ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ nínú ìwé alárò àmì ìwé aláròyé kọ nínú ìwé Yorùbá kan báyìí ó ti yé ara ìròyìn ni ẹ rí kà nínú àwọn ìwé wo ni kí lórúkọ ìwé tí a ti ka ilé Yorùbá Tòótọ́ yorùbá tòótọ́ ọmọ yorùbá tòótọ́ náà ló ti ń sọ̀rọ̀ yes ẹ káàbọ̀ sí orí ètò yìí ẹ rí pé mo pe Primeboy àti Bukky Jesse Bukky Jesse kí n tó sọ ohun tí mo fẹ́ sọ fún ẹ mo kọ́kọ́ fẹ́ fi àwọn nǹkan kan wẹ̀ ẹ́ orí Facebook tí o ti ń ṣe àti TikTok tó ti ń ṣiṣẹ́ yẹn lọ sí orí YouTube ìmọ̀ràn mi fún ẹ rèé o torí pé nínú iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ o sì máa jẹ gba nígbà tó o bá ti lọ tó o bá ti gbàgbé o sì máa jẹgba lórí ẹ̀ torí bẹ́ẹ̀ lórí nǹkan tí a bá to torí tó o bá fẹ́ jẹgba make sure pé o pawó lórí ẹ̀ o torí àwọn ò ní sọ pé torí pé ò pawó nígbà títí wa ká wá sọ pé kó má pawó torí lórí ọ̀rọ̀ Mohbad torí mo sì mọ̀ pé òun speak fún kí lorúkọ ìwọ ni agbẹjọ́rò fún àwọn bíi Naira Marley ta ló ń gbẹjọ́rò fún náà Naira Marley particularly bó ti rí àti àwọn kan bọ̀ tí ó ń sọ tòótọ́ náà obìnrin àtàkì wò mí ok so lọ sórí youtube kó o bẹ̀rẹ̀ kó o ní kó ń fọ́lù ẹ̀ ṣé o rí gbogbo facebook tó ti ń ṣiṣẹ́ yẹn gbogbo àwọn tó ń fọ́lù ẹ̀ yẹn tó máa yẹ pé yéè má bá ṣẹlọ gbogbo pátá ni wọ́n fi ẹ́ powó ìtò ṣe lánàá tí ò tí ì fourteen hours àwọn èèyàn tó ti pa twenty tó ti pa one thousand dollar lórí iṣẹ́ yẹn yọkan ó ti wà bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn tó ti pa one thousand dollar lórí iṣẹ́ yẹn kan ìwọ òde pa ṣíṣì wọ́n máa fún ẹ ní àwọn coins wọ́n máa fún ẹ star láti máa fi tàn ẹ́ wàá máa sọ̀rọ̀ wàá dẹ̀ máa jam tọ̀ sórí tí ọba kí lórúkọ ẹ̀ Elégùṣì wọn ò tí ì ṣe test blood mi wọn ò tí ì lọ ṣe DNA test ipe ọba Elégùṣì ló lọ́mọ everybody a ṣì ń assume ni ó ti yé bẹ́ẹ̀ yẹn wọ́n dẹ̀ dárúkọ torí pé wọ́n dárúkọ ọba Elégùṣì sínú ìwé petition tó lọ sí iwájú ọlọ́pàá tí wọ́n jẹ́ kó ṣe ṣó ti yé bẹ́ẹ̀ yẹn it's a crime ó ti lè kàn bọ́lá ló yẹ kàn mí ò tí wà kò tí wà confam kó má kó jẹ́ bóyá ọba Elégùṣì ló lọ́mọ or not tó bá dẹ̀ tí wàá fẹ́ ṣe blogging fún tó bá fẹ́ blog wọn tó fẹ́ sọ̀rọ̀ wọn for your boldness ọmọ Ondo state máa ń ní boldness Ìjẹ̀bú kúrò sí Ondo ni ẹnu wọn bó ṣe sọ um, oní boldness but má búlì wọn o ní láti búlì wọn bí o lè gbèjà ọba yẹn o for now never ẹni tó bá bí ọmọ títí ẹ mi ò sọ pé òun ló pa ọmọ ẹ kí ni o torí ah, àwọn blọọgì ẹ ó ti mú èébú gan ó máa ń búyàn gan mi sọ pé èébú pọ̀ lára ẹ̀ but everybody lè bu ó lè bu gan but ó máa ń búyàn gan tó bá fẹ́ ṣe blog yẹn blog dáadáa sọ̀rọ̀ because èébú yẹn kò fọ́nì o because iṣẹ́ tó ń ṣe ìṣe fún ìṣe ìṣe iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ e òkú Mohbad iṣẹ́ killing murder case ìṣe is not a joke àwa ti treat case àwọn èèyàn níbi rí tí àwọn powerful people bá wà behind it they suffer lónìí tá a bá sọ tẹ́yìn náà máa gbé jáde táwọn kan tó bá ń gbé nílùú ìlú wo ni ná àwọn tó bá tẹ̀ tó ń gbé ní Egypt náà gan àti ìlú tí wọ́n ti ń tó ṣe wọ́n máa sọ fún wa pé ẹni tó lówó lọ́wọ́ tó fẹ́ adopt ọmọ tó ti ṣe bẹ́yìn ṣé tí bá gba hundred dollar kò níye tó jẹ́ ní Cairo ní hundred dollar Canada mi kò níye tó jẹ́ ní Cairo talkless of old Nigeria ó ti yé bẹ́yìn tí o rice bá ní òkúta kó ń ṣẹnu oníbàárà o tí rice bá ní òkúta kó ń ṣẹnu oníbàárà o Bukky Jesse get prepared go to YouTube and start doing this people tó ń wọ́n tẹ̀lé ẹ̀ tó máa rí pé wọ́n kọ̀ tẹ̀ wọ́n kọ̀ tẹ̀ torí ẹ̀ máa máa wí pé trend you are trending without money people ti àwọn èèyàn ti trend àwọn tó ń trend tó bá ti trend with owó àwọn ló trend sórí iṣẹ́ tó ń ṣe go to YouTube and start doing it stop it on Facebook you get it account yẹn ò monetize àtọ̀tí star ṣé wọ́n fún ẹ one ṣé wọ́n fún ẹ two hundred star ni pé tó o bá ṣe tán pé star tó o gbà lórí ẹ o ṣé o gbà tó o lẹ̀ dín àwọn tó ń rán jáde wọ́n lè máa fún ẹ lówó kán máa support ẹ because olè nìkan nìkan mo mọ̀ pé wrong track ló wà wrong track ìwọ ti rí ẹni ìwọ rí àwọn olówó nàìjíríà àti olówó ìlúkìlú tó bá fẹ́ ṣe dáadáa ìwọ rí kó go against their country ni i mean kó go against olórí ìlú tó bá wà ń gbà yẹn anybody tó bá ti ń ṣe òwò nílùú yẹn tó dẹ̀ fẹ́ ṣòwò lẹ́sẹ̀ máa rí pé àwọn èèyàn tó bá ń ṣòwò wọn kì í dára wọ́n máa ń tẹríba fún àwọn olórí ìlú ni iṣẹ́ tó ń ṣe nísìnyí ò tẹríba fún olórí ìlú torí iṣẹ́ yẹn bọ̀ dúró nígbà tí ìyá ẹ̀ bá máa dé torí ò lè lọ scoffery bẹ́ẹ̀ ni àwọn tó bá blog ń sìn wọ́n máa ṣe bíi pé kò dùn wọ́n ni they will come back for you so get yourself prepared systematically ọ̀rọ̀ ọmọ Ondo State tí mo ṣe àti sẹ́nu tó tẹ̀rọ ó pẹ̀lú nǹkan tó fi sùn mí ní Canada mi ìyá yẹn àti pé mo sọ̀rọ̀ àwọn kan pé wọ́n tún jà mí lólè èmi wọ́n tún jà mí lólè kí n tó di blogger mi o ò ń gbọ́ so mo kàn ṣé o pé mo sọ fún ẹ sìn lọ sórí YouTube àwọn tó mẹ̀kọ́ owó wọ́n mẹ̀kọ́ owó lára ẹ̀ wọ́n ṣe pọ̀ lábẹ́ kó tó jáde báyìí wọ́n ti dó Bukky Jesse sọ pé o Bukky Jesse sọ pé o they are making the money Bukky Jesse sọ pé àwọn èèyàn tó bá fẹ́ dì pẹ̀lú ẹ̀ lọ́la ni wọ́n máa rí lórí social media people make wọ́n kọ́ ilé ní ara mi lórí social media yìí and àwọn tí mo dẹ̀ ń sọ̀rọ̀ wọn bí wọ́n ṣe máa tún lọ gbé tó máa present ẹ̀ lórí social media àmì lórí YouTube tó bá yá àwọn headline ẹ̀ ni wọ́n máa rí ní tí mo sọ gangan nínú bẹ̀yẹn wọn ò ní gbọ́ tán then they come for me because èmi gangan ni wọ́n sọ àwọn tó dẹ̀ fi mí gbowó wọ́n gbowó for fun mi ò gba yú mi ò gba yú kọ́bọ̀ wọ́n mẹ̀kọ́ owó mo kàn sọ fún ẹ nítorí iṣẹ́ mọ́dà iṣẹ́ iṣẹ́ àjàjà iṣẹ́ Mohbad iṣẹ́ tó le gidi gan ni tó bá yìí sọ tó bá rẹ́rìn-ín sí wọ́n ì máa pa ẹlẹ́kún lórí ẹ̀ Bàbá ẹ̀ write it down. Go to YouTube. Tell people to follow you. Tó bá máa jẹ̀yà kó lówó lọ́wọ́. Ìgbà tó máa gbé ọ̀rọ̀ tèmi wá. Má ní owó tèmi mo fi mo tún gbàtọ́ tún mú sọ́sọ́ bẹ̀rẹ̀ máa owó tèmi mo tún fún. Ìyá ẹ̀rọ nǹkan ìṣòro òkè sáńsẹ pé àbúrò sọ́sọ́ bẹ̀rẹ̀ yẹn. Mo mọ̀ náà pé àbúrò sọ́sọ́ bẹ̀rẹ̀ ni. Ìyàwó sọ fún mi. Ìyàwó sọ́sọ́ bẹ̀rẹ̀ sọ fún mi gan. Ipe nǹkan tó jíjà láàrin wọn tí òfin wá sí níkan torí ẹ̀ gbogbo tó ṣẹlẹ̀ sí in fact I don't want to be diverting things èmi tún fún wọn lówó ni nísì wọn máa sọ pé ẹ ọmọ kan ìwọ wọn ṣe wá yẹn ó ti ò lówó ṣé tí àìlọ́ra ògògò bíi ta sí alákọ o tí àwọn bá wà ní Canada àìlọ́ra ògògò bí mo ṣe wà yìí gbogbo tí mo ń complain lórí social media mo ń jẹ punishment mi lọ́wọ́ ni you are still going to pay for it all this thing you are doing torí ẹ̀ mo ṣe sọ pé tó bá tó bá fẹ́ sọ̀rọ̀ Elégùṣì kó ṣe pé mi ì lè bú Elégùṣì àbí kí n jáde kí n tẹ̀sí lójú tán because mo léyàn ní nàìjíríà kò dẹ̀ ṣe bó ṣe léyàn náà bó ṣe léyàn lé bó bá tẹ̀ léyàn nàìjíríà tí ìyá ẹ̀ ti kú tí bàbá ẹ̀ ti kú tó wà ní London yẹn ṣé Elégùṣì jẹ́ ó kéré nínú ayé ni ọmọ gbogbo àwọn tó nínú London yẹn tó bá fẹ́ sọ̀rọ̀ Elégùṣì wọn ò tí confam ẹ̀ sì sọ fún pé Elégùṣì even going through one speak fún tó jẹ́ Naira Marley kò lè yájú sí Elégùṣì ó máa tẹ́ ó máa kàbùkù. ó wá torí mo ń sọ fún ẹ mo kàn ń sọ fún ẹ òtòrò di lọ́la kó lè tó bá máa jẹ ìyà ṣọ́ngbọ́n tọ́rọ ti wò ó ti gbogbo egungun ẹ̀rẹ̀kẹ́ ẹ̀ náà ti ń papó Bukky Jesse gbogbo eyín ṣíkìbọnù ẹ ti ń jáde ń bínú tó sọ pé ọba Elégùṣì kó pọ̀pọ́ọ̀bù sẹ́rẹ̀ kí ó ṣe ẹ̀kẹ́ bí ẹ̀kẹ́ pọ̀pọ́ọ̀bù ẹ má máa tó ṣe ó máa jẹyà lórí ẹ mi kì í ṣàwà lọ wọn máa fìyà jẹ ṣọ́ọ̀rọ̀ pọ̀ kan máa sọ̀rọ̀ fọ̀ fún ọ ni even people who are sending you now tán sọ pé ẹ ẹ lè yù wọn ìmọ̀ tó bá ti dé wọn máa sọ fún ẹ pé ṣé ọwọ́ ẹ lóṣù wọn máa gbé story mi jáde fún ẹ bó kàn sọ fún ẹ ni o tó bá fẹ́ blog ọba Elégùṣì tó bá ṣẹ́pọ̀ ló ti pààyàn tó bá ló pààyàn tó ń gbọ́ tó bá yẹ pé ó ti yẹ bẹ́ẹ̀ wàá plug wọn ọba elégùsì o ọba elégùsì o ọba elégùsì má bù mọ́ because bó ṣe wà yóò ṣe represent Lagos state lára Lagos state ọba Èkó mọ̀ mi and again Lekki ló wà Lekki Nigeria is um, Lagos state are still going to divided and it's going to be òun ló máa jẹ́ lára àwọn first class ọba tó máa wà ní Lekki Lekki state so be careful go to YouTube tell them to follow you wọ́n tẹ̀lé ẹ wọ́n láìkí ẹ mọ́ ọtọ́ bá láwọn láìkí ẹ mọ́ because wọ́n mọ̀ pé platform mi bóyá wọ́n bìlì pé máa generate kọ́bọ̀kọ́bọ̀ kan they don't want you to have money ni tó bá di lọ́la ńsí tó bá kò sọ pé wọ́n monetize page ẹ̀yẹn kó máa ṣe wọ́n lè sádànù ń because they want to make you money they want to make money ìwọ ni wọ́n fẹ́ kó máa sọ̀rọ̀ yẹn ọmọ ẹ̀dọ́ náà gbogbo ẹjọ́ yẹn ọmọ ẹ̀dọ́ máa kà sí àwọn aláwọ̀ analyse ni ìwọ ni wọ́n máa lọ sọ ó ń gbọ́ ìfẹ́ mọ̀ pé àwa èébú ọmọ máa ń sọ fún gbogbo àwọn god àwọn àǹtí ẹ̀ yẹn bíru àwọn kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀ dúpẹ́ bí anes àwọn jà wá lólè àwọn fẹ́ jà wá lólè ní South Africa àmì nìkan nílùú Dubai ni ó lè ní sọ fún pé mo sọ pé dúpẹ́ ó lè bí anes àwọn gbogbo àwọn tó sọ̀rọ̀ àníyàn wọn máa sọ pé mi ò mi ò wá fèsì ẹ o torí èmi àti ẹ̀rù ṣe gbẹ́ ó ti yé bọ̀ mo kàn ń sọ fún ẹ make money toró ì máa jẹ̀yà lórí ṣáàtì gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn ó máa jẹ̀yà kì í ṣe rọ́ àfi kó rọra dó sí London ó tiẹ̀ ti ń jẹ́ ẹ̀ nígbà tó ní wọ́n gbé lẹ́tà wá lákọ̀ọ́kọ́ alẹ́ ìkejì tó bá máa yáǹsì wà á lọ́ọ̀yà face to face tó bá wá wọ́n sọ́mà ẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ sí èmi ń sọ̀rọ̀ àndí wọ́n ṣe báyìí fún mi léore pé wọ́n kàn déédéé ṣe fún mi ni ṣé mo pààyàn ni iṣẹ́ gidi mo ṣe fún Canada mo ṣe iṣẹ́ bí mo ṣe ń ṣiṣẹ́ fún Nàìjíríà ni mo ń ṣe fún Canada ń bí ọjọ́ tí wọ́n sọ fún mi bí iṣẹ́ pé wọ́n láwọn kan máa ń jí mọ́tò gbé kúrò ní Canada lọ sí overseas mo jáde mo sọ ní ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ yẹn wọ́n recover fifty five brand brand new moto kò mọ ìtàn recover ní second day wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí gbogbo àwọn tó ń ṣe gbogbo orú dán burúkú yẹn ṣọ́mà like me they won't like me but I don't bloody care I do good if you want to fight for some people you suffer some things. anybody nísìn kò ń ṣe ọ̀rẹ́ mi tí n bá rí ẹni báyìí irú Naira Marley tó support yẹn náà sìn he's not a good person inú ẹ̀kọ́ ni tó bá jẹ́ Wùmí gan ló pa ọmọ sínú ilé ẹ̀kọ́ ni Wùmí ti bẹ̀rẹ̀ òun kọ́ ló train Mohbad àti Wùmí tó train Wùmí àṣẹ ọmọ olóṣó tó ń lo Wùmí àṣẹ ọmọ olóṣó ẹni tóun náà ń ṣe kò dáa but the truth is bitter mi ìráyè ẹjọ́ òṣì ó ti yẹ pé ọjọ́ bá ṣe tán báyìí anybody má ṣe báyìí tó bá fẹ́ àfi tó bá fẹ́ crash ta ìbọn báyìí ọdún mo mọ̀ pé ọmọ London náà ni Naira Marley gbogbo yín pátá ni gbogbo àwọn tó wà nínú ọ̀rọ̀ ẹ̀ pátá ló jẹ̀bi òun ó wí ọ̀dẹ̀ ọ̀dà àṣírí dẹ́ndẹ́ ó sì máa ṣe máa burst so tó bá fẹ́ bú ọba Elégùṣì má bú ọba Elégùṣì tó bá fẹ́ blog ẹ̀ blog ẹ̀ o ti sọ pé ọjọ́ orí ló kúkú fi jù ẹ́ lọ apẹ́ <laughs> ojú lọ pé kò jù ẹ́ lọ lọ́jọ́ orí kì í ṣọjọ́ orí là ń sọ o ti yé bẹ́ẹ̀ yẹn mi ò sọ pé n tó ṣe é dá o tó bá jẹ́ pé òun ló pa á tó dẹ̀ kó lọ́wọ́ mi sọ bẹ́ẹ̀ o bọ̀ mo kàn sọ pé ọ̀bùkún ní fọmọdọ̀ náà tó fi ọgbọ́n ṣe nù torí gbogbo àwọn tó máa gbé torí àwọn èèyàn tó ń blog lórí social media yẹn especially tó ń gbọ́rọ̀ dùn wọ́n máa láyé wọn dá ṣáyé àwọn èèyàn tí wọ́n àwọn tó ń sọ̀rọ̀ yẹn àwọn táwọn sọ̀rọ̀ fún yẹn wọn ò ní family ni they have it now but táwọn èèyàn bá fún ẹ ní fake club àbí tó máa ń run around you to get you they are using your head they are using your your energy and they are using they are getting money from you you getting nothing you only èlì yẹn ni my people that love me my people that love me irọ́ ni kò sí love kọ̀ọ̀kan lẹ́ọ̀kan anybody. ìyẹn wọ Bukky Jesse àbọ̀rọ̀ la máa ń sọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ ọmọ adédìndì àníkéyè tó bá jẹ́ Wùmí ló wá pa ọkọ ẹ̀ ló pa Mohbad kò ní right láti pa Wùmí mo ń sọ fún ẹ sìn lọ ṣe DNA test ẹ̀yin tẹ̀dẹ̀ sẹ́ pé à ń protect ìwọ prime boy mo rí pé wọ́n ṣí ẹ sọ́dọ̀ mi òun attack gbogbo àwọn èèyàn tí ó blog ẹ orí ẹ burú ni tó fẹ́ máa fi attack pé wọ́n blog ẹ pé wọ́n sọ̀rọ̀ ẹ̀ kí ni ẹ̀ wọ́n ti wà involved nínú one thing or the other you are a friend are you the only one that dey blog that wọ́n drag ni why are you now having the boldness to come out and be shading and cursing them pé àwọn ọmọ tó ń protect yẹn ọmọ tó ń protect yẹn èmi wà nú àwọn tó ń protect Liam tí mo tẹ̀lé pé mo fẹ́ speak fún kò ṣe anybody and ìlú Canada lèmi ń gbé gbogbo àwọn ọmọ tó wà nílùú Canada sí àwọn ìjọba tó máa ń protect tó dẹ̀ máa ń guide tó máa ń tọ́jú láti kékeré ìmí wà nínú wọn tó máa jẹ́ leader of tomorrow ìmí dẹ̀ wà tó máa di amúrọ̀bá of tomorrow ìmí wà tó jẹ́ pé olùmọ̀ àforúkọ ogun ja orílẹ̀-èdè náà so bó ṣe wà lóbì ló wà ń gbàjà but despite that wọn ò ní búlì wọn wọn ò dẹ̀ ní pa wọn ní kékeré tó bá wá dàgbà tó bá yàyàkuyà wọn á treat bó bá ṣe rí so bó ṣe kó àwa ní state táwa wà yìí òun náà ni pé we take care of children okay mo jẹ́ baby mo mo máa ń care fọmọ lára iṣẹ́ tí mo tí ṣe ní ní school ni mo máa ń kí ẹ̀fọ́ arúgbó mo ń kí ẹ̀fọ́ ẹni tó bá yí lórí mo ń kí ẹ̀fọ́ ẹni tí ò yí lórí mo ń kí ẹ̀fọ́ ẹni tí ò lè tọ́jú ara ẹ̀ mọ́ kí ẹ̀ we care for people ṣé ti yé bẹ́ẹ̀ prime boy táwọn èèyàn bá sọ̀rọ̀ ẹ tó bá mọ̀ pé o fẹ́ sọ̀rọ̀ o fẹ́ o ní ọ̀rọ̀ láti sọ̀gbà tó jáde people are expecting much from you ọdún gbogbo àwọn ẹjọ́ yẹn you want to come out tó wá fẹ́ come out ẹ́ eh? okay ọ̀rẹ́ don't do that Okay, my only ó lè yá if it's possible make tea for me anyone eh, give me it green tea jọ fún mi ní kinní yẹn ṣé o rí pé ṣé o rí pé eh, eh, o rí pé imú it's going down take that one first before you the pepper soup before you. Eh? I want it before but ó ti máa Okay, warm it a little I'm finishing before so the nose we ó máa ó máa dry pátápátá ṣé ti as a big girl kò dáa kéèyàn ọmọ ọmọ àgbàlagbà kó àmì ọmọ kékeré àmì big girl kó máa running nose mo ń bọ̀ ẹ má I'm sorry for this, okay? So, ẹjọ́ tó wà nílẹ̀ ń prime boy ẹjọ́ tó wà nílẹ̀ ń tó ń complain pé wọ́n ń bú ẹ tó báyìí sentence to to life imprisonment ṣó ìmọ̀ ni ó mọ̀ náà ṣé the country because they bail you out they give you the grant you bail that mean the case has finished the case is not yet finished I don't you don't I don't think so case yẹn ò tí finish now ó ti yé bẹ́ẹ̀ kò tí ì tán bọ́ nobody tó sọ pé ìwọ ló pa ìwọ náà ti sọ̀rọ̀ ó bá mọ ọ̀rọ̀ nínú ẹ̀ ó sọ jáde ó ti yé ìwọ náà ń jà fún ara ẹ àwọn àwọn èèyàn tó dẹ̀ dáwó fún ẹ àtàwọn tó ṣe dáadáa fún ẹ sìn náà ọ̀rọ̀ tán bá sọ díẹ̀ ó ti wá make kò ní gbogbo rẹ tó ń ṣe fún ẹ kò ní ìtumọ̀ mọ́ ọ̀rọ̀ tó ń sọ tán bá sọ̀rọ̀ sí ẹ tó bá wà nínú ọgbà ẹ̀wọ̀n up to date tí àwọn èèyàn ń bú ẹ tó ń sọ̀rọ̀ ṣé o lè wà ń bẹ̀ kó máa gbọ́ gbogbo ìbí tó ń bú ẹ e, e, rere tó ń ṣe fún ẹ kò mean anything sí ẹ you are throwing share you are doing as if you are a boss oníwọ̀ náà you are trending on your own if you are trending on your own you are make money on your own why can't you use the money they ask you for bail owó kí ló tó meet up bail tó ń fún ẹ tó yẹ pé you are being on your own you can do it on your own you understand me the pride ìgbéraga pọ̀ nínú ẹ kó shut up ò shut up ọmọ tó ń protect the baby has no hands bíbélì sọ pé tòótọ́ á bẹ̀ṣẹ̀ bàbá wò lórí ọmọ láti ràn kìíní dé ìkẹrin bọ́tì ọmọ yẹn bó ṣe wà ní ìkókó yẹn gbogbo ohun tó ṣẹlẹ̀ sí both left and right kò send anybody message he's an innocent boy okay i'm not fighting for Wunmi either the baby belongs to Mohbad or not nobody have right to kill the boy tó bá jẹ́ torí ẹ̀ ni wọ́n ṣe pa Mohbad ẹni tó bá torí ọmọ náà pa Mohbad ni wọ́n máa pa kì í ṣe ọmọ yẹn ó ti gbọ́ so if you want to be attacking people who are supporting if you want to attack people who are supporting Wunmi attack them but people supporting Liam don ẹ má gbé orí burúkú dọ́dọ̀ mi gbogbo yín ẹ̀yin olòṣì wọ̀nyẹn ẹ má gbé ìgbékúgbé sọ́dọ̀ mi máa sọ pé máa máa lo ẹnìkan láti ta mi máa ṣépè fún yín dànù ni ogun yín gan kò ní lè gbà yín lẹ̀ ó ti yé èmi ò gbójú lọ́lọ́run sọ ọmọ èṣù ní kò ó ó ti gbọ́ so ẹ má ta sọ ẹ má ta sí mi ẹ má dẹ̀ ta sọ́dọ̀ mi and you have no right to complain about the people that are talking about you they drag people they drag the president of Nigeria over this case they drag the governor of Lagos State they've been dragging a lot of people who are now you that they cannot talk about. All right? Who are you? And the wife of Mohbad said, you are the suspect. Prime lorúkọ ó you are the prime suspect ọgán. Ìwọ òde jáde kó sọ pé Wùmí ló pa o, nǹkan tó mọ̀ rẹ́ o, nǹkan tó mọ̀ You are just beating around the bush. You are beating around the bush. Stop beating, I mean, stop um, beating around the bush. Go straight to the point. If you have something to say, ọmọ àwọn tó invite tó tó tó interview ẹni in the four seasons, tvc olórí nàìjíríà ló ní tvc now you have honor if you have anything to say again you want to boss everybody body by me you want to boss everybody. uh, eh, ass go back to tvc or you go to brekete and explain yourself stop attacking people and stop saying nonsense also Wumi, you, Wumi point finger at you. You too, say whatever you know about Wumi. And all of you, you are just covering some things and just say you don't know anything. Ta ló wá mọ Mo tiẹ̀ tún gbọ́ nǹkan kan sìn. Búkì jẹ̀sẹ̀ náà tún sọ pe nígbà torí pé ẹnu Búkì mo jẹ tí mo kọ́kọ́ ti àwọn kan ni mo kọ́kọ́ gbọ́ tí mo gbé sórí mídíà pé ẹ̀wọ̀n ni wọ́n gún pé mákẹ̀jẹ̀ ni Primeboy fi gún Mohbad lọ́wọ́ that's ni bìkínì wọ́n sọ. So nǹkan tó ń sọ fún bàbá Mohbad nìyẹn bàbá Mohbad náà sọ the same thing nígbà tọ́rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ secondly wọ́n tún wá sọ nísìnyí pé Wùmí Lẹ́yìnkè tún gún Mohbad lẹ́yìn tó tún délé wọ́n tún jà ó tún wá gun pa gbà tó di lóru ẹ̀ ni mo wá ń sọ mu lọ́lọ́run màgbà wá o wọ́n kàn gun ọmọ yẹn ọ̀bẹ mélòó ló wọ ara ọmọ náà kó tó di pé ó kú àwa mọ̀ bóyá tòótọ́ ni àbóòtọ́ àbírọ́ the same thing náà ni Bukky Jesse sọ lónìí o pé ẹ Wùmí ìgbà tó ń jà kó jáde kó wá sọ everybody just guessing and all of them don't want to give anybody cleared exactly what happened and both of you Wùmí have said you are the prime suspect and your name is prime boy now you two now say Wùmí òun àti ẹ̀ ló ṣe kíní kan ìwọ òun ni criminal come out go straight to the point if you are afraid maybe something will happen to you the president tó wà lábújá náà wọ́n ready láti protect and guide you they are protecting baba baba Mohbad wọ́n láwọn ń sùn gbádùn wọ́n dẹ̀ tún ń ṣe bíi opp nígbà tán ti dá àbújá wọ́n ń gbọ́mọ nísìn ó ti understand ọkàn wọn ti balẹ̀ wọ́n láwọn ò lè sọ pé torí Mohbad kú káwọn kú tó dorí ẹ̀ you too can go there and complain say whatever you know and that's what when you say the truth now that's what will save you and gbogbo nǹkan tá ń sọ àtòrí Facebook àtòrí ibẹ̀ yẹn but torí àwọn ti bẹ̀ yẹn irú àwọn tó jẹ́ station sí they will recognize them more they can give them they can call for the video the interview tó ń bá ṣe kán dẹ̀ gbé fọlọ́pàá you understand what I mean you you are just going on your Instagram you want to make money you want to be blogging also you want them to be giving you some gift tí wọ́n man, ń fún wọn lórí TikTok àti lórí Instagram gbogbo ẹ̀ just to be making some money also and also trading, I mean, throwing shade to people who have helped you and abusing them, dragging them systematically. If you have been making money, why can't that your money save you? The case is not yet finished. You are on your bail. You are on bail. You are not permanently set free. And what can save you from the from the accusation to for you? Only for you to say the truth òdodo ló máa ń gbórílẹ̀ èdè lékè òtítọ́ nìkan ló lè set ẹ free but when you try to cover who don't don't need me to be cover? then you going to go for it wọ́n ti sọ ò síbẹ̀ ní ọjọ́ kejì tó kú wọ́n ní wọ́n ni kíkúkúkú tó ogun yẹn ló ṣe àmì wọ́n ló ogun pé òun ogun ìjọ tí wọ́n tún máa sọ̀rọ̀ wọ́n ló fọwọ́ gbà kó fẹ́ gbà ẹ ìwọ náà sọ pé torí pé ó fẹ́ gbà ẹ nínú kínní onítòtòrí ẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣe ya Let me tell you, Wumi, now, I want to stop at this junction. Wumi, go and do the DNA test. If you do the DNA test now, it can save you from the death of Mohbad Gonwapa. Oh, do you know, you know that? You know that. The moment what is making people to suspect you right now and call you dead, dead, dead, it's possible you are the one, but you are saying, you have said it that you are not the only one at all. Even kan, tó bá lọ pa, pé kì í ṣe wọ nìkan, ṣé láàrin àwọn èèyàn 15 can you single-handedly kill Mohbad you said it last time àbúrò ìyá Mohbad ti jáde ó ti náwó ẹ̀jẹ̀ ní gbogbo àwọn kan àtàwọn gbogbo yín lẹ́jọ́jọ́ ná that is to say àwọn èèyàn tó pa Mohbad gbogbo àwọn owó tó ń gbé sórí platform tó máa ní kọ́ lọ́ọ́ máa release àwọn èèyàn kan máa gba bẹ́ẹ̀lì yẹn tẹ́mi bá gbé àkáǹtì síbi bàpẹ́ ẹjọ́ ẹ tó lọ lọ́wọ́ help wọn ní help wa ó lórí platform tó ti máa ń ṣe because wọ́n use wọn gbogbo àwọn platform tó ti máa ṣe kiri yẹn they are being used they are easily to be used nobody can control me because èmi ò ṣiṣẹ́ fún yẹn ọlọ́run ọlọ́run ni mò ń ṣiṣẹ́ fún lórí ọ̀rọ̀ tó wà lórí social media ọlọ́run là ń ṣiṣẹ́ fún so nígbà mi ti máa fẹ́ sọ̀rọ̀ i won't look i won't look mi ò ní mi ò ní pardon anybody láti sọ the truth tó bá wà nínú mi but ló létí ni pé mo lè respect àwọn èèyàn ipe eléyìí i have to put it this way i have to put it this way because in case in case ti tí ò bá lọ jẹ́ pé bàbá gbọ́n mi ṣe sọ fún ọ ló bá ṣe rí lórí ọ̀rọ̀ yìí a ti dárúkọ many many people mo dárúkọ mo ní lágbájá o lágbájá o ẹni báyìí bá dárúkọ o come out o say it o all of you are not ready to talk and a life have lost and people want justice the whole world some people they are interested in the case and that's why you see it's not dying down. so you you making people getting money making money on this issue okay making money a lot of people are losing irú búkì jẹsẹ̀ ń sì tó ìmọ̀ àgbà ìfọ́nu tó bá yá mo kàn sọ fún ni wọ́n máa ní òun yọ eyín don't make la don't laugh at me don't jẹ́ click at me ẹ wọ́n máa fọ́nu pọ̀ wọ́n ì máa dì pẹ̀lú ẹ̀ àwọn tó bá dì pẹ̀lú torí gbogbo àwọn tó ń support yẹn eh, Naira Marley ní case ó ní fraud case ó ní drug case ó ní a lot of cases lọ́rùn báyìí tó bá di lọ́la tán bá jẹ́ ilé ẹ̀ fún kọ́ àbí you think they are going to forgo it wọ́n máa wò pé tó epo pẹ́ ní court wọ́n kọ́kọ́ fẹ́ fi drain ẹ̀ ni that's one Nigeria for you they will first of all if the case stay so long in the court they will drain you and finish you up finish your finance ti wọ́n ṣe wá ṣe judgement wọ́n lè sọ pé òkè o case yẹn o bóyá kó san iye million. báyìí báyìí báyìí o àbí kó ṣe o mọ iye attack tó máa ti rí ni o mọ iye attack ni tí wọ́n bá ní case tí case yẹn bá tètè lọ tó tètè lọ ó mọ̀ pé is a good one èmi tí wọ́n tù mí for two years òun ni mo mọ nǹkan tí ó ṣẹlẹ̀ fún mi any day tí n bá lọ sí court mi mọ̀ pé ṣó at that time mi jẹ̀ tí níwèé ó pẹ̀lú nǹkan tí wèmi náà tó fi tó fi hó tó fi tó fi pẹ́ because wọ́n fẹ́ kí n má níwèé yẹn ni brown paper ni mò ń lò that is asylum under asylum seeker ni mí It was two years plus in that court. Do you think it's easy? Along the line, ọjọ́ tó ń sùn mí ní November on January 1st, wọ́n pa bàbá ọmọ mi. You can see double pains. And that's why when I see people who are wicked, who are evil, I don't pardon them. I don't have pity on evil people again. I don't feel I don't feel comfortable papa Me, if I don't want friend like àwọn èèyàn evil person. Ongba? <laughs> So tó bá ìrò pé nísìnyí wọ́n fẹ́ forí ẹ̀ máa ka scores ẹ̀yin tó wá forí yín ka scores gbà bẹ́ẹ̀ everybody máa sì jẹ breakfast yẹ everybody máa jẹ breakfast yẹ bẹ́ẹ̀ ni everybody máa jẹ breakfast yẹ tèmi mò ń jẹ báyìí mo jẹ gan gidi o despite pé èmi tún ní wọ́n tún jẹ mí lówó àwọn èyí jẹ mí lówó náà So, Wunmi, come on, do the DNA test. If you do the DNA test today, attack will go down. Everybody ti mọ nǹkan tí wọ́n fẹ́ rí. Instead fẹ́ rí yẹn òkè òun rèé o. So what test? Tó bá wà lọ jẹ́ Mohbad ló lọ mú. Eh? They will take you out of it. But now people believe that the boy is not for Mohbad. You purposely and deliberately kill Mohbad because of the boy àwa gbàdúrà lójoojúmọ́ pé tó ní tó pa Mohbad pé ọkàn ò ní balẹ̀ your mind all of them tó ní ọwọ́ nínú kò báyìí pé their mind no go touch ground kò ní touch ẹ̀. so ẹ̀yin tẹ́ wà lórí social media don't let any criminal kó dúró tiẹ̀ púpọ̀ torí ẹ̀ nísìsiyìí tí bá ráwọn èèyàn tí bá ti sọ pé wọ́n sọ pé lè one way or the other ó wà involve in one thing or the other nípa kéèsì yẹn mi ò ń fẹ́ mi ò ń fẹ́ embrace wọn much like even commenting on their platform whether I see their picture I don't comment on it because I don't want anybody. Comments alone on this Canada can put people into trouble. Because if you comment on things that you don't supposed to comment, wá wá máa rẹ̀ bóyá oyún Boy, ni. Bóyá when ráwọn èèyàn tó kó bọ̀ síbẹ̀ ní sẹ́ wọ́n náà ń tà bọ̀ wọ́n ń ṣe kinní kan. Ìwọ wá sọ pé o mọ̀ wọ́n rí òkè ṣe e anti kinní kan comments comment that àwọn call lọ comment sọ̀dà wọ́n lè totally torí fight ẹ̀. Many times also we been attacked because of just the comments and the saying some things under some comments. All right? So, Prime Boy, lọ nísìnyí síbi tó bá ti lè tún ṣàlàyé wọ́n ti sọ pé wọ́n máa rè gbé ẹ ìwọ ni Wùmí sọ pé first suspect although later ó tún wá ń sọ̀rọ̀ um, bọ̀bọ̀ yìí kí ẹ̀ Naira Marley pé Naira Marley ò tí fún un lówó ìyẹn pé káwọn èèyàn tó bá àwọn attack Naira Marley expose anybody that wanted to put you into trouble don't stop attacking because tó bá lọ attack gbogbo àwọn tó ti ṣoore fún ẹ tó bá ẹ gbowó jọ tí wọ́n kàn sọ̀rọ̀ sí ẹ tó bá ti di nígbà tí wọ́n bá padà mú ẹ mi ò sọ pé kán mú ẹ mọ́ o ò ń gbọ́ they won't contribute money again they will be telling themselves pé gbàtà adáwó fún tó ń gbà jáde ńgbà yẹn kí ló ṣe ó bu everybody tí ó speaking ó fi big ó lòun lówó òun trend on his own ó ti mọ ẹrẹtì yìí ó ti yé ọdún o ẹ ti wà lórí social media ti pẹ́ bọ̀ tí pé nǹkan tó ṣẹlẹ̀ báyìí níbi tẹ́ ẹ já sí ẹ ṣẹ̀ṣẹ̀ rí nǹkan ẹ̀ tí rí nǹkan kan tó báyìí wà lórí media tí kọ̀ọ̀kan ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú kan sọ̀rọ̀ èèyàn lórí social media ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n máa ń sọ̀rọ̀ àwọn dádì yín wọ́n ń sọ̀rọ̀ kò sí ọ̀rọ̀ dádì yín tí dádì ẹ bá wà Eh? kò bí Dangote bó ṣe jẹ́ lówó Nàìjíríà tó wọ́n ń sọ̀rọ̀ tó máa fẹ́ fojú Dangote bolẹ̀ ń bí ọmọ kéékèèké Nàìjíríà fojú ẹ̀ gbolẹ̀ ṣó máa jáde wá máa sọ̀rọ̀ anyway ṣá ọmọdé ni o lè sọ̀rọ̀ ṣùgbọ́n tán bá padà mú ẹ wọn ní kò sẹ́ni tó máa gba ẹ lẹ̀ o so lọ síbi tó bá ti lè ṣàlàyé ara ẹ nísìnyí pé o fẹ́ grant o ò fẹ́ grant ẹ lórí platform ìkọ́ gbogbo àwọn tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yìí ṣé tó bá ní jáde lọ sọ̀rọ̀ yẹn everybody bá ti gbé ṣé ẹ ti gbọ́ nǹkan tí prime boy sọ wọ́n mèkó owó lára yín but go and give it to the right place tó máa yokùn lọ́rùn ẹ̀ gbogbo bí wọ́n ti ń sọ yẹn náà kò lè yokùn lọ́rùn ẹ̀ it will cause you more problem that's why i'm not wanting kò ṣe pé tó pẹ́ ń lọ káàkiri platform o ni mo ṣe ń sọ bẹ́ẹ̀ o people are making money and they will make trouble for you people are making money and they will give you the real problem the problem tó wà nínú ọ̀rọ̀ yẹn wọ́n náà máa fún so opportunity wà fún gbogbo yín either TVC either brekete ẹ eh? brekete ló tiẹ̀ ń ṣe kéèsì yẹn sì go there he will welcome you to explain yourself then he will save you from other mess. so Wumi go and do the DNA test and let ìwọ tó bá kọ́kọ́ lọ ṣe DNA test tó bá ti jáde you see that you many people's mind will change towards you some people tó bá hate ẹ tẹ́lẹ̀ wọ́n lè wá love ẹ àwọn míì tó love ẹ lè wá hate ẹ but you things agbára máa pààrọ̀ ara wọn ó dẹ̀ máa fine ẹ ó lè máa trouble lè máa tension lè máa pọ̀ báyìí lórí ẹ but kò sígbà tí má kú òní kú o so ò ní ṣe ariwo máa máa lọ ni wàhálà dẹ̀ máa wà and the trouble also you want to cause for the boy so gbogbo ẹ̀yin tẹ̀lé sẹ́ pé wọ́n romance ọmọ yẹn a máa romance ẹ̀ ọmọ ọdẹ tó bá ti romance ọmọ yẹn a máa romance tó rọmọ yẹn ò ṣẹ̀yìn Wùmí ló ṣẹ̀ tó bá jẹ́ pé kì í ṣọmọ Mohbad gan kò sọ pé kí ìyá òun lọ ṣòṣèkú ṣàbí kó lọ rìnrìn kó rìn ẹjọ́ ìjọ oníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ the boy is an innocent boy prime boy inú sì ń bí ẹ pé àwọn kan fẹ́ máa protect ọmọ Liam yẹn wọn ò protect ẹ nítorí Wùmí torí Wùmí fúnra rẹ̀ ti attack ẹ fúnra rẹ̀ ò ti gbọ́ so Wùmí Liam ò sọ̀rọ̀ kò dẹ̀ ṣẹ̀yìn ẹ lọ ṣàlàyé nǹkan tẹ́ bá mọ̀ nípa ikú Mohbad mi ò mọ̀ ń pa ẹ o nǹkan bábà ló ṣẹlẹ̀ o kó o sọ wọn ní kẹ́ lọ fàájá tó bá fàájá lórí social media wọ́n máa fi pawó ni lọ sọ́dọ̀ Brekete wọ́n yìí máa fi pawó náà lọ́dọ̀ Brekete like àwọn tó bá gbé lọ́dọ̀ Brekete lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn náà máa rówó tó bá padà túnṣe bọ́tì ẹ̀yin máa wà free say this and be free from the nonsense. ìyẹn bó ṣe jẹ́ o. Mm ìyẹn bó ṣe jẹ́ ní àárọ̀ yìí. mo ń sọ̀rọ̀ Bukky eh, Bnz lẹ́ẹ̀kan Bnz is eh, Bnz ó wá sí Dubai nígbà tí mo promote Malaika the second one mo rí fídíò kan bí anet wà nínú àwọn tó ń fẹ́ set ní ọ̀pọ̀ fún kó n balẹ̀ take over show tèmi ṣe owó tèmi ná bí anet bí anet ó jẹ́ girlfriend fún onírúbó onírúbó jẹ́ ọmọ ìbàdàn onírúbó ti kú torí wọ́n ń tag mi ní bí anet lẹ́nu jọ́mẹ́ta yìí òun àti dada that is Naira Marley àti Billy Billy Billy Billy Billy promoter let me show you the picture I have uh, Dúpẹ́ on oh my I want to show you Billy. Be honest àǹbílé mo fẹ́ fi picture wọn wọ̀nyẹn ni o. so ìgbà tí mo ṣe show ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n gbé wá ó wà nínú ọ̀bílì náà wá I saw them this morning kó má lọ jórí fóònù ìwà àbọ̀ tó wà ń bíbá màá post ẹ̀ tí màá ṣe tán. ó ku ọjọ́ tó máa láàárọ̀ báyìí tá máa lọ gbé wọn èdè ṣóyẹn di ọ̀la wọn délé mo ti prepare fún gbogbo nǹkan tí mo fẹ́ lò mo kàn rí pé mo dé gbogbo bí mọ́tò mi mọ́tò mi gbogbo mọ́tò mi ò ṣiṣẹ́ mo ti gba limousine so limousine yẹn máa lọ láti lọ kó àwọn èèyàn yẹn èmi á gbé mọ́tò mi màá tẹ̀lé wọn bọ́tì bí mo ṣe ti ná gbogbo owó yẹn tán wọn ò fẹ́ kí n wà ń bẹ̀ because wọ́n ti ń gbé dúpẹ́ bọ̀ dúpẹ́ bí anes ní òmò bóyá bílíàmínú máa wà nínú ṣó yẹn bóyá ó máa wà bẹ́ẹ̀ no ó kàn òun kàn wá tiẹ̀ ni torí òun náà jẹ́ promoter ó dẹ̀ ti máa ń promote àwọn olórin yẹn wọ́n invite ẹ̀ but oníróbó àti bí anes sọ̀rọ̀ ọmọ ìbàdàn làwọn méjèèjì gbogbo ọmọ ìbàdàn tó bá yọmí lẹ́nu ẹ máa ṣòfò dànù. wọ́n wá fẹ́ set ní up tí mo náwó tán wọ́n fẹ́ kí n wà ní police station àbí kí n wà lọ́gbà ẹ̀wọ̀n káwọn máa ṣe pàtí yẹn lọ before the time kó tó di pé wọ́n dé yẹn ẹnìkan kàn pè mí ni ó lóun fẹ́ gbé mọ́tò wá fún mi kí n gbé kí n yọ nọ́mbà mọ́tò mi pé mọ́tò tuntun òun ṣe é ra ni wọ́n pe bọ́ọ̀ yẹn ní kí lorúkọ ẹ̀ mo ti gbàgbé ń sìn ó ní pé kí n gbé kí n yọ nọ́mbà plate nọ́mbà mi sí kí n bó o ṣẹ̀ṣẹ̀ rà ni míwà ẹ̀ mò ń lo nígbà yẹn mọ́tò tí mo lò was brand new ni o sportage ṣé ó ti yẹ yín mẹ́yẹn mo wá ní kébì yọ mo ní mo ní mọ́tò ó lóun kàn fẹ́ fi support tóun náà fẹ́ wà nínú crew yẹn mo wá sọ fúngbà tó wá dé pé kémi yọ nọ́mbà mọ́tò mi sí kémi lọ fi kí n gbé fún yàn kan máa wá kán lè lò pẹ̀lú mọ́tò tó máa lọ fi kó àwọn mo wá sọ fún pé abẹ́lé ìyá wèrè ni because wọ́n rí mi àbúrò pé ọmọdé because n gbogbo àyẹn bóyá wọ́n bìlì pé mi ò ní experience àbí mi mo kàn ṣe bóyá wọ́n kàn rò pé nìkan kàn já owó kàn rówó ó wá kàn bẹ̀rẹ̀ sí lọ sóhun pé òǹtà mọ́tò ẹ̀ tó sàn wọ́n mọ̀ pé mo ní experience oríṣiríṣi mo wá ṣépè fẹ́ nìyẹn pé kò dẹ̀ ní dáa fún ẹ fún ńlá lórúkọ ọmọ yẹn bọ̀bọ̀ yẹn mo ní kò lè ní dáa fún ó máa ṣòfò ni. bó ṣe ní pé ó fail wọ́n wá sẹ́ẹ̀tì ìkan bọ̀bọ́ kan báyìí yọ̀mí lórúkọ ẹ̀ wọ́n wá sẹ́ẹ̀tì up láàárọ̀ ọjọ́ yẹn tí gbogbo mọ́tò mi ò start mo wá nílò láti pe bọ̀bọ́ yẹn bọ̀bọ́ yẹn máa ń wa mọ́tò ọ̀dọ́ bóyá kò níwèé mi ò mọ̀ mi ò mọ̀ state skinny eh, ẹ̀bọ̀ tó máa ń sọ pé later ló sọ pé òun ò ní driver license olóhùn ò ní driver license àmì olóhùn ò ní kìnìṣà ó ṣàwọn wa mọ́tò nílò but ó wá close So máa close mọ́ mi ó wà nínú crew yẹn mo mú mọ́ra nígbà yìí láti máa ran oníṣẹ́ káàkiri so bàbá yìí gbàtí máa sọ wá pè mí à ah, màmá àwọn ò mà tí ì rí yín pé gbogbo à ṣé ká máa bẹ lọ sí airport mo á ní ah, gbogbo mọ́tò mi ò mà start pé mi mọ nǹkan tó ṣe o bóyá wọ́n lọ yọ nǹkan lára ẹ̀ ní o bóyá wọ́n ti pa ní o mi ì ṣàmọ̀ nǹkan tó ṣe mọ́tò mi wọ́n ní ó ní òun wà ní ibi kíní kan mo ní kó máa bọ̀ kó tiẹ̀ kọ́kọ́ jẹ́ kí n kó wá gbé mi lọ sí airport ó lóun ti wà lọ́dọ̀ ìbọn mi ní kó tọ̀ padà kó wá máa gbé mi bó ṣe wá gbé mi Basira wà lọ́dọ̀ mi àtẹ̀mí àtàwọn wo níná ó ṣàgbé wa bá ṣe ń lọ sí airport báyìí pé tí n bá dẹ̀ dé airport o màá gba mọ́tò ní màá lọ sí rẹ́ǹtì kà ní airport màá lọ rẹ́ǹtì mọ́tò n bá dẹ̀ bá ṣe ń lọ bó ṣe gùdé àṣẹ wọ́n ti fún ọlọ́pàá wọ́n ti di ọlọ́pàá sọ́nà fún mi ní ọjọ́ yẹn àwọn olórin yìí ni o àti ẹbí eh, anes àti oníróbó yẹn àtàwọn ọkọ olórin yẹn wọ́n ti pọwọ́pọ̀ lórí mi àwọn tó pọwọ́pọ̀ lánàá wọn ò pé mọ́ lónìí tó bá pọwọ́pọ̀ lórí mi fún ibi ò ní pẹ́ ẹ̀ ní pé mọ́ tíìmù yín ẹ̀ ní pé ẹnikẹ́ni tó bá pọwọ́pọ̀ ibi lórí èmi Bọ́lá Fọláṣadé àti Adébùkọ́lá ah lórí èmi àtọmọ mi àti lórí èmi àtọmọ mi tí mi ò ṣe nǹkan kan fún yín ẹ̀ pé ẹ̀ máa dín ni ọ̀run máa dín yín wọ́n wọ́n sẹ̀ bọ̀bọ̀ yẹn ọlọ́run ló yọ mí wọ́n mo ṣe bèrè dábàá náà mo kàn ní àtiwá ẹ̀dẹ́bẹ̀ mo kàn ní àtiwá sí ẹ bá mi dóòtì èmi mo tún wá sáré gbé taxi àmì wọn ti inú airport wọn ti wá dá dúró wọn ti fún ní nọ́mbà wọn ti ṣe wọn ṣà monitor mi wọn ṣàfẹ́ kí n ní problem kí n má sí bẹ́ẹ̀ ní ọjọ́ yẹn ìgbà tí ogun yẹn wá tún ṣe ń jọ yẹn kọ́ gbogbo deal tá jọ sign àzìn pé àwọn tó máa wá láti èkó yẹn wọ́n máa sanwó wọlé nǹkan kan bẹ́ẹ̀ màláìka tún wá ba gbogbo ẹ̀ jẹ́ kó lẹ́nibọ̀dì nígbà tó wáyé ó lẹ́nibọ̀dì ò ní sanwó wọlé wọ́n wọ́n ṣàbá gbọ́ ẹ̀jẹ̀ pé wọ́n fẹ́ kí n rówó kọ̀ọ̀kan mi ò dẹ̀ ti fi owó ó ti kí ni ó ti fi fraud èmi dẹ̀ ti ná hell of money. dúpẹ́ bí anes olóògùn nígbà tí mo wá dó sẹ́nà ọ̀nà gbogbo báńsà tí mo gbà àtàwọn security wọn ò jẹ́ kán ṣiṣẹ́ wọ́n ti sọ fún wọn pé kán jojú mi. èmi ni wọ́n máa dó sẹ́nà máa ń gbowó bí anes lè wá wà nílé tó wá ń control àti ìpò òun ló ṣe promotion kò ní dáa fún ẹ dúpẹ́ bí anes ó ṣòfò ni. àìlára ògògò bíi tajúmọ́ ẹ o tó ń bá ní kí ẹran fẹ́ kọyàn pa kì í ṣe ìgbín o tó bá lẹ́yìn olówó lọ́wọ́ mi ò ní oṣù gbogbo lẹ́yìn ọmọdé ló ti sọ òtítọ́ yẹn ló máa ń gbọ́ gbéyàn lékè lórí ọ̀rọ̀ tí mo dẹ̀ ń sọ òtítọ́ ni mo dẹ̀ ń sọ mi ò dirọ́ kọ̀ọ̀kan mọ́wọ́ mi ò ṣe bí fẹ́ ṣùgbọ́n anybody tó bá ṣe burúkú mi ò ní tí n bá sọ̀rọ̀ ń sin ọmọ alẹ́yìn ọ̀hún tako Bukky Jesse ni ẹ pé mo tún ẹ mo tún ẹ bẹ̀ nítorí pé ẹ máa tì sínú wàhálà tí wàhálà yẹn bá dẹ̀ ti dé tó ẹ máa padà lẹ́yìn ẹ̀ torí mo mọ̀ yín lórí social media yìí lórí mídíà yìí tó tún wá jẹ́ murder case ìyálàyà yìí ṣe bí anẹ́sìnà ṣe bó máa ń speak ìgbà tí wọ́n gbé lọ náà fún tó lọ support kí ló orúkọ bọ̀bọ̀ elédìí tó ń ṣe tó promote Wàsíù ẹnijọ́ mẹ́ta ó jí owó ó lè ní bí anẹ́sì dúpẹ́ bí anẹ́sì ṣe thief CDI. Hello, good morning. I'm fine, thank you. But there is no, you didn't send me any test. I, I got to know the test before I go for it. I have to read. If I don't know what I'm going to do. And let me call you back, please, ma'am. Can I call you back in 30 minutes then? Thank you. All right, ma'am. Thanks, ma'am. So, hmm? Eh, nothing to study okay Johnson alẹ́ okay á lọ màá pè tí wàá ṣe tán pé kò sí nǹkan tó máa study àbí ẹ̀fí kò ọlọ́run fún mi lọ́gbọ́n kò sí lọ́lọ́run lè ṣe náà nínú so be honest acting like my after I spend millions of money bí Ernest Dúpẹ́ live in London now hurting okay as if she's the one that promote the musician because that's the plan they have for me they don't want me to be outside that day they set they wanted to set me up because of that if you are whatever you are doing be careful táwọn èèyàn your rẹ́rìn is here. be careful some people they smile if they want to kill you papa if they don't smile at you at times they cannot get close to you They have used fake smile to deceive people like us many times. Because we are nice, they take advantage. They use fake niceness to destroy the father of my baby. Okay? Àwọn èèyàn tí wọ́n bá lò fún ẹbí instrument àwọn tó jepo ẹ tó jata àwọn tó rí ipò ṣe dáadáa fún tí wàá máa máa pé bí ìgbọ́wọ́ ọ̀fẹ́ ni mo ṣe ọkọ̀ọ̀kan mo fi ṣe ọkọ̀ọ̀kan ò kì í bá àwọn ará Nàìjíríà ṣiṣẹ́ tó bá fẹ́ kú gan mọ́ tó fẹ́ kú lé lórí ní junction bí tàdé yìí user ni everybody Nigeria my country they are users they use you they trash you immediately okay Bukky I mean mo ti rí pé you want to be speaking for Naira Marley okay Bukky wọ́n máa forí ẹ̀ fún àgbọn bẹ́rí sùn ẹnu ẹ̀ ṣe mí gan àfi ẹ̀ ló bá ẹ di ṣó ìwọ tó láìkè kó tó láìkè pàtí tó láìkè gbogbo pẹ̀fẹ́ rẹ́rẹ́ kó máa ṣí ara ẹ̀ kó máa fẹ́ ṣí ara ẹ̀ lẹ̀ pé kò ní stretch mark máa ṣe ò ní ìdìbò tó lọ́yàn ààyè kó máa doran kó wọ bàtà kọ́ọ̀kì kíni blọ́ọ̀kì ilẹ̀ máa ṣàyàn. dúpẹ́ bí anes mi ò dárúkọ Biliaminu up to date bó ṣe mi Dúpẹ́ is thief read my lips she's a thief Ìbàdàn tí ò jalè ojú ló rọ mi ìbú gbogbo Ìbàdàn o ẹ ṣe gbé bẹ mo bá wọn nínú mo ní mo fẹ́ ṣe salad lánàá màá ṣe lítà mo bá nínú many plan ló ní fún mi gbogbo bí mo ṣe tí mo ṣe náwó yẹn dúpẹ́ ló wá láti òun àti oníròbó ló wá fẹ́ ṣe ṣó yẹn lẹ́yìn tí mo náwó tán lónìí oníròbó ti kú o mi ì fi yọ ó ti yé yín mi ò fi yọ but in, because of money a lot of people have died untimely dead in Nigeria because of money torí kí ni wọ́n ṣe pa Mohbad what because of what because of money wọ́n wẹ̀ pé ta bá fi sí ẹ̀ society ó máa ga ó máa jẹ́yàn orúkọ tiẹ̀ náà máa dàpọ̀ máwọn olówó máa máa forúkọ ẹ̀ pé òun náà jẹ́yàn àwọn tó jealous ẹ̀ wà náà tó pa àwọn tó fẹ́ jogún ẹ̀ wà náà tó pa àwọn tó bẹ́ẹ̀ ni àwọn míì dẹ̀ tún in fact tán bá ní wọ́n gbàyàwó ẹ̀ka ìmọ̀ye obìnrin tí Mohbad máa tó bá rí Mohbad tó máa lóun láìkẹ́ bó ṣe jẹ́ celebrate yẹn obìnrin pọ̀ gan Nàìjíríà wọ́n lè tó torí obìnrin ọkùnrin tó bá obìnrin ọkùnrin tó bá fẹ́ wù mí tó bá lọ torí ẹ̀ lọ pa Mohbad olórí burúkú ni ó yẹ kán pa ni. ìyẹn bó ṣe jẹ́ làárọ̀ yìí mi ò ní time What time? ó ti yé so gbogbo gúrùpù yín yẹn gbogbo gúrùpù yín yẹn tá a bá fẹ́ kó fọ́ tá a bá fẹ́ fọ́ kò gbà ní ìṣẹ́jú kan á máa fọ́. ṣé rọmọ pamọ́ bí anes ṣé criminal kan ni bí anes somebody àwọn èèyàn wọn àti màlẹ́kà àti gbogbo wọn àti onírọ́bó wọn plan owó tí èmi ti ná. No wọ́n fẹ́ kí ọlọ́pàá mú mi concept mi ọ̀pùn yẹn sọ pé kẹ́nìkan gbé mọ́tò wá fún mi kẹ́mi tú plate number mọ́tò mi sí gba tí mo kọ̀ mí mọ́kàn tán ṣe sí mọ́tò mi kílẹ̀ fi mọ́ meanwhile ní ìlú Dubai tèso nínú lẹ́tà wa ń gbé yẹn kò sí kò sí parking i mean like kò sí wọn kì í mọ fence because security wà mi lè sọ lé àwọn kan tó tún wá jẹ́ bíi houses àwọn tó bá gbé ní house tó yẹ pé o lọ ra lé tó ní fence but in Dubai gbogbo àwọn tó ń gbé ní rice buildings wọ̀nyẹn there is no no kò sílé bí ọgbà alágbọn púpọ̀ ní Dubai àfilé táwọn àràbó gangan fúnra wọn bá gbé àwọn tó jọmọ Dubai bóyá torí patí dẹ̀ ni wọ́n máa ṣe ṣe ṣó ti yé mo pààtì mi ìmọ̀ kan náà ṣe sí mọ́tò mi tí nígbà tá a máa fi jí làárọ̀ torí pé mo reject ọ̀fà tí ẹni yẹn lòun fẹ́ fún mi mo ní moto kí ló máa sọ pé o fẹ́ fà mí mọ́tò fún kẹ́mi yọ plate ẹ̀mi oko náà ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò yẹn kẹ́mi fi nọ́mbà sí kán ba lè sọ pé mo máa ń jí mọ́tò gbé ní Dubai ni ṣó ti rí olódodo àmàláyé èmi last torí pé mo jẹ́ olódodo ọkùnrin mo jẹ́ olódodo mi de jale jáde mi ì dẹ̀ ṣe nǹkan burúkú ẹ̀yin ò lè láṣẹ ẹ̀dẹ̀ lè gbójú jáde bí mo ṣe ń dárúkọ dúpẹ́ yẹn tán bá bí dúpẹ́ dáadáa kó sọ pé rọmọ pa ṣọwọ́n lè dúpẹ́ iṣẹ́ dúpẹ́ bí àná ẹsẹ̀ sọ pé rọmọ pa máa pọ̀ sí píjọ ẹ̀ bí tá a ti jọ dúró ya fọ́tò lẹ́yìn ìjọ náà gbà tán rí i pé wọ́n fail tán tún bẹ́ẹ̀ bú ẹ̀mí ẹ̀ má bínú wọ́n tún wá bá mi ya fọ́tò wọ́n tún bá mi ya fọ́tò wọ́n kàn nìkan dà mí láwọn kì í má rówó wọ́n bà gbogbo owó mi jẹ́ òfò gbogbo ẹni tó ṣèkà fún mi tó kọlu finance mi òṣì ló máa ta ẹ́ kú èmi bọ́lá mi nítòsí kú mo lè máa sọ fún yín pé kò sọ lọ́ọ̀ mi kò sí lè ní wàrà ń bọ̀ lọ́la bọ̀ tó títà yẹn wà ń bẹ̀ kò lè lọ tẹ bá gba owó mi lọ́wọ́ mi tẹ gba nǹkan mi lọ́wọ́ mi tẹ fagbára wọ̀n mi ẹ lè gbọ́ òtítọ́ lẹ́nu mi ẹ dẹ̀ lè gba ìwà mi lọ́wọ́ mi ṣó ti yé bẹ́ẹ̀ and my my gift the Lord has given to me will usher me to the front if I'm a bad person today with all what you have done to me I won't be here today if I'm a bad person I won't be here today. But all of you that are doing evil, even yẹn repeated, the, I mean, continuously lẹ repeat ara yín fún your evil. Of recent, Dupe was being accused ó lọ ń gbogbo ṣóò tó bá bá yàn ṣe ó máa gbowó wọn bíi pé kó máa front bíi pé òun ló ń ṣe ṣóò yẹn kó gba gbogbo èrè tẹ́ni yẹn bá ní àwọn èèyàn ń lé ìdànù e ni ní o mọ́rí first time tí máa rí dúpẹ́ bí ernest nìyẹn ó ṣe ìwà ìwà tó wà nínú oníwà ló máa ń pa á ló máa ń wà nínú ẹ̀ kò sí wọ́n ń gbà wà lọ́wọ́ oníwà táwọn èèyàn bá rí mi ń sìn tó bá sọ fún yín tí bá ṣe fún wọn rí náà máa sọ yàtọ̀ sígbà tí mo wá di blogger àbí tó máa sọ pé mo ṣe báyìí tó bá rí mi face to èèyàn rere ni mí mi ò ṣèèyàn bíi before kí tó di blogger lórí bíbà oore ni mo ṣe fún àwọn èèyàn mi ṣe bí fihàn mi ìpọwọ́pọ̀ bá tèèyàn jẹ́ ẹ̀yin máa pọwọ́pọ̀ láti máa bá tèèyàn jẹ́ kílẹ̀ fẹ́ so, kílẹ̀ nílẹ̀ nílẹ̀ fẹ́ sọ ẹ̀yin á ma tó wá sọ pé lówó ṣé n tó bá lówó táyé ẹ̀dá wọ́n lè bẹ ọmọ tọ́lá nílẹ̀ iṣẹ́ dé tòru tòru ni aláyé bàjẹ́ púpọ̀ ló bà lórí Facebook náà rán níṣẹ́ pé ìwọ go and blog and be talking ìwọ rí ọmọ tẹ́dọ́lá kó sọ̀rọ̀ ni tó máa sọ pé a máa fún ẹ ní hundred dollar lọ sọ̀rọ̀ báyìí kò tẹ̀ sójú àwọn tó máa pa ẹ́ tó máa pààrọ̀ ẹrun ó lè rí àwọn tó bá ṣe bẹ́ẹ̀ òun lórí burúkú àwọn èèyàn àwọn tó ń sọ̀rọ̀ lórí Facebook thank God for masuba may God bless masuba for us ọpẹ́lọpẹ́ masuba kí báwo làwọn èèyàn bá ṣe máa mí náà àwọn tó wá ti oge lórí bíbá so tó bá ìwà lórí Facebook náà tó ń bá ń wẹ̀ dáadáa tó ń trendy lórí ẹ̀ pẹ̀ lórí ẹ̀ nọ́mbà six ẹ̀ sí búùkì lẹ́yìn sí lọ sórí YouTube kò ní kán fọ́lé orí Facebook ẹ̀ wọ́n kàn use ẹ̀ and you are still going to be paid for all the blogging you cannot blog for fun àwọn ó dàbí journalist ni journalist wọn máa ń pa wọn dànù ni gbogbo ìlú bẹ́ẹ̀ ni wọ́n máa ń pa wọ́n dànù ni thank God fún Canada ó ti yé Nàìjíríà kẹ̀dẹ̀rẹ́ díẹ̀ ló fi yàtọ̀ sí London torí Nàìjíríà pọ̀ gan ní London ẹ ti bẹ́ẹ̀ bà system London jẹ́ náà ẹ ti bẹ́ẹ̀ bàjẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe ń bà ẹ ti bẹ́ẹ̀ bà system system London jẹ́ ìyẹn bó ṣe jẹ́ o mo ń lọ báyìí mo tún máa padà wá ẹni bá ní má dé ni mi ní dé bá hmm, ìyẹn bó ṣe jẹ́ prime boy lọ síbi tó wá ti ní kó lọ lọ ṣàlàyé ara ẹ ó ti yé ibi tó máa ti lè bọ́ tọ́lọ́pàá èkó bá tẹ̀ fẹ́ rí gbé ẹ tàbúyá lè gbé ààrẹ lẹ̀ lọ sí ọ̀dọ̀ brèkìtẹ̀ bébí nǹkan kọ́kọ́ ni wọ́n sọ tó ṣe ń pààrà orí Facebook tó ń lọ sórí títọ̀ tó ń ṣe yẹn <laughs> Wumi go and do your DNA test kò sí tó wà ń bẹ̀ ah, kí ló dé lọ ṣe DNA test kó jẹ́ kọ́mọ ọlọ́mọ gan ti ẹ̀rí mú mi ó sì lè méèkì owó náà tó bá jẹ́ torí owó ó mọ̀ bóyá tí ẹ bá ṣe yamayama gan sìn ìjọba gan lè sí ìṣòwò yẹn lọ́wọ́ Naira Marley ó mọ̀ ní Naira Marley tó ti ṣe fraud ó ní cyber fraud ó ní case cyber ó ní cyber eh, case lóríṣiríṣi lọ tètè lọ ṣé kó mọ̀ kó má lè yọ tiẹ̀ kó mẹ́tọ́ má tẹ̀ máa froze account ẹ̀ later. gbogbo yín tó ń lẹ lọ́wọ́ ń bẹ̀ ẹ ṣàlàyé ara yín wáyé gbogbo yín fi ń lo gbogbo àwọn bloggers kiri bye for now.